<sighs> Gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lákòókò tí a wà nínú ẹ̀ yìí, òun ni Ọlọ́run ti lò, ó ti lò mí fún nígbà kan. Nígbà tí kò tiẹ̀ tíì ṣẹlẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ti ń fi ìran yẹn wọn eh, èmi wòlíì abàmì bàbá confam jp tí adẹ̀ ń bọ̀ ta láti wá sọ tẹ́ ẹ bá rántí nínú ọ̀rọ̀ mi mo sọ wípé gbogbo ìgbà táwọn nǹkan yìí bá ti ń ṣẹlẹ̀ màá máa jáde láti wá máa sọ fún yín pé olúwa ti sọ yìí olúwa ti sọ yìí olúwa ti sọ yìí. ohun tí mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà jákèjádò gbogbo àgbáyé kẹ́ ẹ mọ̀ nìyí o ni pé ẹ bẹ̀rù ọlọ́run àìbẹ̀rù ọlọ́run náà òun ló sì ń jẹ́ kí orílẹ̀ nàìjíríà kó ní ìfàsẹ́yìn nínú ohun gbogbo pátápátá. Eh, nínú generation tá a bára wa yìí òun la ti rí wípé àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹlẹ́dàá wọn èyí tó jẹ́ ọlọ́run. inú generation tí a wà yìí òun náà láti rí wípé gbogbo ohun tó wà nínú bíbélì làwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ ọlọ́run ti ìgbà àkókò yìí gbogbo ẹ̀ ní wọ́n ń yí padà sẹ́yìn tí wọ́n dẹ̀ fi ń da orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rú bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń tẹ̀lé wọn bí wọ́n ti ń yí gbogbo ohun tí ó wà nínú bíbélì tí wọ́n yí padà sẹ́yìn. gẹ́gẹ́ mo ti sọ fún yín wípé ohun tí mo fẹ́ sọ nínú fọ́nrán ti àárọ̀ yìí tó jẹ́ ti ọjọ́ ìsinmi yìí òun ni wípé ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́run <laughs> ìbẹ̀rù ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo ẹni tí ó bá dẹ̀ fẹ́ràn ìbáwí gbogbo wọn ni wọ́n máa ń ní ọgbọ́n àti ìmọ̀ àti òye. pé gàrí máa di eighty thousand ohun tí olúwa ti lo bàbá confam láti sọ ní ìgbà kan ni wípé báyìí lolúwa wí o olúwa sọ wípé gàrí ó máa wọ́n ju ráìsì lọ lórílẹ̀‐èdè yìí ní ìgbà tí àkókò rẹ̀ bá tó lónìí gàrí ti wọ́n ju ráìsì lọ o ẹ̀ nítorí ìdí èyí gẹ́gẹ́ bí àdéhùn wa gbogbo ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ àlùfàǹṣá sí ọlọ́run nígbà tí gbogbo àwọn gbólóhùn àsọtẹ́lẹ̀ pàápàá bọ́lọ́hun ti fi ń wọ̀n wá tá à ń wáta láti wá máa sọ so tí wọ́n ń bú mi kò sí tí kò bú mi wọn kò sí nǹkan tí wọn ò pè mí tán ṣùgbọ́n mo dúró lórí òtítọ́ wípé àlóhun tó lúwa fi ń wọ̀n mí nìyí báwọn àgbàlagbà bá ń pa òwe wípé ẹni tó wẹ ojú òun lẹ̀rù ń bà ẹni tó wẹjú ń tòótọ́ òun lẹ̀rù ń bà òun ni ó ṣe àkàwé gbogbo ohun tí mò ń jáde láti wá máa sọ nígbà yẹn pé báyìí lolúwa wí báyìí lolúwa wí síbẹ̀ àwọn èèyàn ò gbà wá gbọ́ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ noah ni tolúwa rán sí gbogbo tó rán sí gbogbo àgbègbè àgbáyé nígbà yẹn wípé kí wọ́n mójútó àwọn nǹkan kan báyìí o nítorí pé òun máa fi omi pa ilé ayé rẹ́ ṣùgbọ́n wọn ò gbọ́ sí lẹ́nu wọn ò gbọ́ sí lẹ́nu nígbà tọ́rọ̀ náà fọ́jú nígbà tọ́rọ̀ náà gbogbo ẹ̀ bàjẹ́ tí Nóà ti kọkọ̀tọ̀ tó ti kó àwọn nǹkan ní ìwọ̀nba ìwọ̀nba tó lè wọ inú ọkọ̀ yìí tó ti pa tójò bẹ̀rẹ̀ òun ni Nóà bẹ̀rẹ̀ sí làwọn tí wọ́n wà ń ta tí wọn ò gbọ́ tí Noah mean lọ́bẹ̀ ẹ̀sìn kanlẹ̀kùn Noah jọ Noah jọ èmi làbúrò bàbá ẹ̀ èmi ní báyìí ṣùgbọ́n kò sórí ọ̀fẹ́ mọ́ nítorí pé ilẹ̀kùn kò ṣeé ṣí mọ́ kọ́rọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà kó má padà dàbí pé kò sí orí ọ̀fẹ́ mọ́ fún yín. gbogbo ọ̀pọ̀ ìgbà lolúwa ti rán mi jáde láti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò gba ọlọ́run gbọ́ láti ara wa. That I am a prophet of white garment does not mean I am not a prophet. But many people think that was the idea of many people. Aniki Lunshaw àwọn prọfẹ̀tì onírọ́ pọ́yì wa ni prọfẹ̀tì èké prọfẹ̀tì yẹ pé òun jẹ nǹkan tó fẹ́ jẹ ni wọ́n wá o hmm, ayàtọ̀ síra o there is different between prophet and a pastor there is a clear difference sọ̀rọ̀ tó lọ́rùn rán mi ní dodo ìgbà yìí òun ni mo sọ bẹ́ẹ̀ ni olúwa sọ wípé jẹ́ kí n rán ẹ létí ó ní Tinubu ò ní wọlé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fọ́lò mi mọ ohun tí mò ń sọ yìí nígbà tí mò ń sọ jáde pé olúwa sọ wípé Tinubu kò ní wọlé fún pírẹsidẹ̀ntì Nàìjíríà and it is a fact tó dúró sí ojú kan ìkejì olúwa ní tí Tinubu yìí tí ó bá wá padà jẹ́ pé ó wọlé olúwa ní ọwọ́ èmi àti ẹ òun ló ti wá o that is kò sí nínú program ọ̀hún wípé Tinubu ó máa wọlé forget about it nínú program ọlọ́run kò sí ń bẹ̀ pé Tinubu lè rúlu Nàìjíríà tó dẹ̀ lè wá successful now prophesy yẹn tún wá ń tẹ̀síwájú wípé eh, Tinubu tó bá padà wọlé á jẹ́ pé lọ́wọ́ èmi àti ẹ̀ òun ló ti ṣẹlẹ̀ ìgbà tó máa sọ ẹlẹ́ẹ̀kẹta ó níwò ó ní tó bá ṣẹlẹ̀ ó ní ẹ máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ ẹ máa pè ní gàrí ṣé ẹ̀ẹ́dẹ̀ tí wá rírí ẹ̀pẹ̀ ńlẹ̀ńlẹ̀ báyìí kẹ́ pè ń gàrí ẹ̀yin ọmọ nàìjíríà yẹpẹ́ tí ń pè ń gàrí. a ní kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run bá ń sọ̀rọ̀ bẹ̀rù rẹ̀ bọ́lọ́run bá ń sọ̀rọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ nàìjíríà àìní ìbẹ̀rù ọlọ́run òun ló máa pa ìlú nàìjíríà ìran pátápátá débi pé àwọn èèyàn máa kú sójú títì nípa ọ̀rọ̀ pé ebi ń pa wọ́n. I am telling you the truth. I am telling you the truth. Right from my beginning, I never come out to say any lies. Whatever tolúwa bá fi wọ̀n mí òun ni mo máa sọ jáde listen nínú oṣù tó kọjá olúwa ní june ta wà nínú èyí ó ní ẹkọ́nọ́mì nàìjíríà ó máa ó máa fẹ́ rí bákan débi pé agbára wọn ò ní ká ló bá dẹ̀ yà wá pé kọ́kọ́ jù sílẹ̀ ní everything lọ bẹ́ẹ̀ nínú june ta wà yìí ìkejì láàárọ̀ yìí olúwa ní kí n sọ fún ọ ẹ jẹ́ ká kún fàdúrà o dáadáa ẹ jẹ́ kí àwọn tí wọ́n gba olúwa gbọ́ kì í ṣe gbogbo èèyàn àwọn tí wọ́n gba olúwa gbọ́ ẹ jẹ́ kí wọ́n kún fún àdúrà bẹ́ẹ̀ ni mo wà nínú àwọn tó sọ ìran fún Adeleke gómìnà Adeleke tó wà níbẹ̀ báyìí báyìí bí Ọ̀ṣun state yìí pé àlóhùn ló máa wọlé ọlọ́run dẹ̀ gbé wọlé nípa ọlọ́run ló fi àṣẹ sí èmi wòlíì àbàmì bàbá confam jp wà nínú wọn nígbà tó tún wọlé tán àwọn pásítọ̀ kan tún jáde mi ò fẹ́ dárúkọ kankan ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ayé mọ̀ ó ń bá fa wàhálà àlóhùn sọ fún ẹ pé ìwọ kọ́ ló máa wọlé pé ẹni tó jókòó síbẹ̀ ń gbà yẹn náà ló sì máa jókòó nígbà yẹn wọ́n tún wá ń bá fa wàhálà wọ́n gbé lọ sí kóòtù mo tún jáde mo ní báyìí lolúwa wí àní olúwa ní Adeleke ló máa wí ní kóòtù go and check my record kò sí nǹkan táwa ń dìlítì nínú record. wa ó mọ̀ pé record it is a record for life they have record go and check them <laughs> eh, eh, wòlíì àgbáyé lẹ fi ń ṣeré àkókò ń bọ̀ nígbà tí wọ́n máa máa pè ọpọlọwà ló sọ á pè pé bàbá kí lolúwa tún sọ nígbà tí ẹ bá ti lẹ́ mo dẹ̀ tún jáde mo ní báyìí lolúwa wí olúwa ní Adeleke tó jẹ gómìnà yẹn nísìnyẹn ó lóun ló máa win ní kóòtù á lóun ló máa rúùlù lù yẹn ó dẹ̀ máa ṣe dáadáa ẹ̀yin ọmọ ìlú Ọ̀ṣun state or whatsoever báwo ló ṣe rí báyìí ṣe kó wá òkè <laughs> olúwa ló sọ gbogbo tólúwa bá sọ máa ń wá sí ìmúṣẹ èèyàn kọ̀ọ̀kan ò lè sọ kó wá sí ìmúṣẹ olúwa ló lè sọ gbogbo ẹ̀yin tẹ́ wá ń tírẹ́tìnì wá láti UK tẹ́ ń tírẹ́tìnì mi láti Amẹ́ríkà tẹ́ ẹ ní pé ẹ máa ránṣẹ́ ẹkú sí wa gbogbo ẹ̀yin tẹ́ ń tírẹ́tìnì wá even nínú Nàìjíríà yìí nígbà tí mò ń sọ àwọn àsọtẹ́lẹ̀ yìí òkè báwo ni mákẹ́ẹ̀tì ṣe rí báyìí ṣe pé nàìjíríà ti dorí kodò ṣe pé ọlọ́run tó sọ pé wọn ò ní gẹ̀ẹ́tì ẹ̀ mọ́ ó ní júnù yóò ní wọn ò ní gẹ̀ẹ́tì ẹ̀ mọ́ rárá nǹkan yẹn máa ní problem pé they can't control the economy again. ṣe pé ọlọ́run yẹn ààyè ló wà kùkù now national anthem tí ẹ̀ ń kọ tó yẹ kó dùn tó dáa tó lọ déédéé wọ́n ti change ẹ̀ báyìí. <laughs> ọlọ́run kì í purọ́ èèyàn ló ń purọ́ hmm. ọlọ́run tó rí kì í purọ́ ẹ̀dá òun ló ń purọ́ ẹ̀rù ọlọ́run bá mi ẹ̀rù ọlọ́run bá mi o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró kò sẹ́dá tó lè dá dúró kò sẹ́dá tó lè dá dúró ẹ̀rù ọlọ́run bá mi ẹ̀rù bàbá mi bá mi o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró gbogbo tó pinnu lọ́kàn ẹ̀ òun làwa sọ jáde yẹn ẹni tó bá dẹ̀ máa rán gangan nírú àwọn iṣẹ́ báyìí á jẹ́ pé ẹni tó bẹ̀rù olúwa ni bẹ́ẹ̀ ni ó ní olúwa máa fi ohun ìjìnlẹ̀ wọn àwọn tó bẹ̀rù rẹ̀ gbogbo nǹkan yìí láti wá sọ gbogbo èyí tẹ́ tírẹ́tì ni wà ń gbà yín báyìí báwo ni market ṣẹ́yìn náà rí bí market ṣe wà rí olúwa ní láàárọ̀ yìí tó jẹ́ on the second of June twenty twenty four olúwa ní kí n tún sọ fún yín pé Tinubu òun gan mọ̀ ó ní kò lè rúùlù nàìjíríà yìí ó kàn máa ṣe bó ṣe fẹ́ ṣe á tún gbé sílẹ̀ ni bẹ́ẹ̀ lolúwa wí ṣùgbọ́n olúwa ní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn òun ẹ̀yin onígbàgbọ́ gangan ó ní fún àdúrà ẹ fún àdúrà ẹ kún fún àdúrà ẹ kún fún àdúrà pé kó má padà yẹgẹrẹ sílẹ̀ fún gbogbo àwọn onígbàgbọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ lóru èní olúwa fi ràn wọ́n mi wípé àjàkálẹ̀ àrùn èyí tí wọ́n ti ló ti lọ nígbà kan olóṣètò ń padà bọ̀ ẹ múra ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà mi ò ní kó o má bú mi o mi ò ní kó o má bú mi nítorí pé bó ṣe máa ń bú mi lójoojúmọ́ nìyẹn nígbà tó lu abá ti rán mi mo ṣe wà yìí èmi ò ní kó o má bú mi ṣùgbọ́n ohun tí mo rí àti ohun tó ló wá ń sọ fún mi òun lèmi ń wá jà láti wá sọ olúwa ní àwọn àjàkálẹ̀ àrùn kan tá a ti lé lọ tá a lérò pò ti lọ wọn ni ó tún máa rúwé wa o ẹ gbàdúrà ẹ̀yin onígbàgbọ́ <laughs> ẹ gbàdúrà bẹ́ẹ̀ ni tó pé lákòókò tá a wà yìí ẹ wá rí pé tó bá padà ṣẹlẹ̀ tán gbogbo àwọn onígbàgbọ́ wọn ò ní níbi tí wọ́n ti kẹ́ képe ọlọ́run wọ́n máa tì í ní sílé tí ẹ ò ní lè képe ọlọ́run so therefore ó ń tẹnu mọ́ pé ká gbàdúrà ká má torí ogun àjàkálẹ̀ àrùn nínú ìlú yìí mọ́ àti bóyá ní gbogbo àgbáyé ẹ gbàdúrà o ẹ gbàdúrà o ohun tó lúwa rán mi òun lèmi sọ o mi ń sọ tara mi o mi ń sọ tara mi o ohun tó lúwa rán mi òun ni mò ń sọ. So when you look back to my history àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ni wípé kí wọ́n má gbọ́ ohùn ọlọ́run mọ́ kí wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń pè ní jésù àbí ọlọ́run wọn ò fẹ́ gbọ́ nǹkan tó ń pè ní allah wọn ò fẹ́ gbọ́ nǹkan tó ń pè ní àwọn ìránṣẹ́ tí ọlọ́run rán mọ́ wọn ò fẹ́ gbọ́ wọn mọ́. ohun tí wọn kò fẹ́ máa gbọ́ òun ni eh, kíní kan eh, náà gbogbo tí à ń sìn gbogbo tó wà ńlẹ̀ àwọn náà mọ̀ pọ̀ lọ́run wà <laughs> ẹni tó bá fẹ́ gba òmìnira nàìjíríà yìí tó fẹ́ gbà bọ́dì tó bá fẹ́ gba òmìnira nàìjíríà yìí ẹ̀yà tó bá máa gba òmìnira ní nàìjíríà tá a wà yìí sẹ́ àfi tí wọ́n bá ja ogun ọ̀pọ̀ ojoojúmọ́ ni mò ń sọ ṣùgbọ́n mi ò fẹ́ dárúkọ nǹkan kan kó má lùkà pé àwọn ká tún máa lérò pé àwọn ni mò ń bá sọ̀rọ̀ láì sí ogun kò sí òmìnira kankan fún ẹ̀yà kankan lórílẹ̀‐èdè nàìjíríà ogun tá a dẹ̀ ń sọ ṣọ̀pẹ́ mo ń tẹnumọ́ ní gbogbo ìgbà kì í ṣe ogun wípé èèyàn kan máa dédé jí láàárọ̀ yìí wọn ló ya ogun ẹ̀ náà ogun tí wọ́n ti ń pè tí máa pèlè rẹ̀ ní nọ́mbà one ìkejì ogun tí wọ́n ń pè ní no retreat no surrender òun ló lè break Nàìjíríà no retreat no surrender na uh, ìkẹta ṣáwọn tó ń pariwo ogun ṣé wọ́n ti rẹ́dí ogun nígbà tí èèyàn ní sójà five hundred tó fẹ́ sójà five hundred fẹ́ lọ bá sójà one million jà. Ja ṣẹ́yìn náà rí i pé kò sí common sense ń bẹ nìyẹn so therefore ìyẹn ni wọ́n ṣe ń pariwo nígbà yẹn tá a bá ti mọ̀ wípé ẹ lè ja ogun ẹ fi ìlú yìí sílẹ̀ bó ṣe wà ká máa manage ẹ̀ ṣó ń gbọ́ mi báyìí now ohun tó lù wá sọ mí yìí ṣé kò ti wá ṣẹlẹ̀ ó change national anthem or so ever nǹkan míì ni mo rí tí wọ́n tún kọ báyìí ṣé wọ́n rí i pé kò ń ṣe pé iwájú lẹ̀ ń lọ àwọn tí wọ́n sọ fún ẹ wípé àwọn máa gbé ìlú yìí débẹ̀ <laughs> ṣe pé wọ́n ti gbé nàìjíríà débẹ̀ <laughs> oh my god <laughs> wọ́n ti gbé nàìjíríà débẹ̀ o wọ́n dẹ̀ ń jẹ́ kó yí ẹ nínú ọdún yẹn pé àwa kọ́ nìyà máa jẹ ẹ́ ètò pé látìgbà tó lówá ti fi wọ̀n wá tàdé ti sọ jáde tẹ́yìn ti ní ẹ ò gbọ́ tẹ́ni ti fẹ́ tu ní ilẹ̀ máa ṣe tèmi dẹ̀ ń pariwo pé anáwọn tó wẹjú òun lè rú bà wáyé pé nígbà yẹn màá máa jáde kíkan kíkan àwọn èèyàn ń tẹ́tì mi àwọn èèyàn láwọn máa pa mí mò ń jáde kíkọ́ kíkan nǹkan tí mo dẹ̀ rí ló ń jẹ́ máa jáde kí n máa pariwo pé ẹyẹ èèyàn yìí a máa jẹyà kínní a bá onílé a bó olóko ṣé kò bó nílé ṣé kò bá olóko bá everybody ló bá even olówó gan ò get redeem ẹ this is not fine báwa gan ṣe ń pariwo wípé ṣèbẹ́yìn lẹ máa jẹyà irọ́ ni ìwọ̀nba ìwọ̀nba náà bá àwa náà ó lè má jẹ́ púpọ̀ tó pé ọrọ̀ ajé bá ti bàjẹ́ it will affect anybody. ẹ jọ ẹ̀yin onígbàgbọ́ olúwa rán mi sí yín gbogbo tí mo dẹ̀ sọ nínú fídíò yìí lónìí on the second of June twenty twenty four ẹ mú dání ẹ má fi ṣeré ẹ lọ wo rẹ́kọ̀dù wòlíì abàmì bàbá confam jp tó ń sọ̀rọ̀ yìí mi ì tí ì rí ìtọ́lọ́run sọ tó fail débi pé àwọn kan tó ń sọ fún ọlọ́run wípé ṣe irọ́ ló ń pa wọ́n ń pè mí pé ṣe ti rí pé irọ́ ló pa wọ́n lọ ti wá lé wọ́n ti wá ṣe nǹkan kan báyìí wọ́n ti ṣe nǹkan kan báyìí <laughs> ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run <laughs> mi ì ní sọ jù yẹn lọ gbogbo ìran tó bẹ̀rù ọlọ́run wọ́n máa ṣẹ̀sìn gbẹ̀yìn nìyẹn ló ṣe pé nàìjíríà ń ṣe ẹ̀sìn nàìjíríà ẹ̀sìn mú nàìjíríà nàìjíríà ó ń la ó ń la ó la ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ kọjá ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ò ṣe ẹni téèyàn fi ń ta yín o ìdí tẹ́ ẹ ṣe pé nàìjíríà experience ohun tí kò jẹ́ kó experience nìyẹn ọlọ́run kì í ṣe ẹni tí ènìyàn máa dúró báyìí wàá sì máa fi ẹni tó dá ẹ òfin ta yín níṣẹ́ <laughs> wàá jẹ ìyá ẹ ò lè fi ọlọ́run ta yín ọ̀fọ̀ ọlọ́run ta yín gbogbo ohun tá a sọ ọ̀ ń parọ́ àwọn náà wọ́n ń parọ́ wọ́n ní oògùn máa ṣe a ò lóògùn ò lè ṣe àwa náà mọ oògùn ẹ mọ máa ń tẹnu mọ́. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. ṣùgbọ́n ohun tó bá ti ń pè ní ọlọ́run ẹ lọ gbàgbé ẹ bógun bá jẹ ọlọ́run ló jẹ kó jẹ ẹ má máa pe ọlọ́run lékè bólúwa bá ti sọ̀rọ̀ ẹ gbà póun ló sọ olúwa bá ti sọ̀rọ̀ ẹ gbà póun ló wì í. ti gbọ́n wọn mọ́ báyìí ogun ẹ ti pa lọ́lọ́ sọ̀rọ̀ níbẹ̀ ṣé gbogbo ẹ ti pa lọ́lọ́ níbo lẹ ti gbọ́ wọn níbo lẹ ti gbọ́ wọn gbogbo ẹ ti pa lọ́lọ́ gbogbo àwọn tó dẹ̀wù tó ń sọ̀rọ̀ báyìí sí owó lọ́kàn ń pa lórí facebook orí youtube orí facebook tán owó lọ́kàn ń pa sẹ́wọ̀n tán wọn ò lè kó gbá wọlé ọkàn ń sọ àwọn ọ̀rọ̀ wá pé wọ́n ti wọ́n ti ń sọ̀rọ̀ kúrò lórí ohun tí wọ́n gbé dání gangan wọ́n ti wọ́n ti wọ́n ti nǹkan tó ń sọ owó lọ́kàn ń kọ́ sọ̀rọ̀ yìí kọ́ lọ́mọ́rọ̀ ti bí kọ́ ọ̀tọ̀ wọ́n tán bẹ̀rù ọlọ́run ó di ọjọ́ tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run tọ́lọ́run rí i pé ẹ ti padà ẹ ti yí padà sóhun ní nàìjíríà yìí tó lè tó lè tó lè tó lè calm down. yeah ó di ọjọ́ tọ́lọ́run rí i pé ẹ̀yin èèyàn yìí ẹ ti padà tẹ wá máa kọ mo ti padà mo ti padà sọ́dọ̀ rẹ bàbá. So bàbá ló pè mí pé kí n padà èmi ti padà sọ́dọ̀ rẹ̀ ó di ọjọ́ náà ó di ọjọ́ náà tẹ́ bá padà sọ́dọ̀ ọlọ́run nàìjíríà Nigerians ó di ọjọ́ tí ẹ bá fi ọlọ́run ta eyín bó ò fọlọ́run ta eyín bẹ́yìn bó ò bá gbàtọ̀ ọlọ́run wá pé kò ní sọ nípa ẹ̀ rárá ó lè kó máa bú ọlọ́run sẹ́ẹ́ kò gba ti ènìyàn ń tó gbà ló máa máa sìn ó ò lè rí kéyìn bó bọ́ ta kó wá fọlọ́run ta yín ká ń bọ̀ sí wípé èyìnbó gba tọlọ́run béyìnbó ò bá gba tọlọ́run ìlú wọn kò ní rójú kò ní ráyè ìwọ rí pé ìlú èyìnbó ó rójú ó ráyè Canada America UK Europe all foreign countries tí wọ́n gba tọlọ́run ìlú wọn rújú ráyè they rule their country with love and God it is love pé wọ́n gba tọlọ́run òye tí kò yí ẹnìyẹn ẹ wá ń da gbogbo ẹ̀rú ẹ̀ ń dorí bíbélì rú ẹ̀ ń dorí kùránì rú àwọn èèyàn gòtí ẹ̀ mú tó fẹ́ ṣe mọ́ ẹ ti da orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti dorí wọn kodò. America rules with love, Canada rules with love, love. The eh, uh, UK, Scotland, they rules with love. I am telling you, they rules with love. To bá gbọ́ pé wọ́n ja ogun ẹ̀ eh, wọ́n ja ogun nọ́mà ni wọ́n dẹ̀ ṣe ń ja ogun nínú bíbélì náà nìyẹn tó bá ti ń sọ pé ohun tí èèyàn kan ń ṣe yìí àwọn ò fẹ́ nínú bíbélì wọ́n máa ja ogun náà ni bẹ́ẹ̀ ni Olúwa rán Dávìdì lọ ja ogun àwọn yé torí ọ̀rọ̀ ogun yẹn ò sọ wípé èèyàn kan ò mọ ọlọ́run forget about it they are fighting on justice. àwọn bí tá a pè yìí wọ́n mọ ọlọ́run nílùú wọn ti tòrò they rule their countries they rule the people they rules everybody they rules it with love that is why that country is doing fine. ìwọ ni nàìjíríà ti rúlù pẹ̀lú lọ́fù báyìí èèlò ní gàrí gàrí tèmi ṣe rà ní six thousand five hundred even nínú ọdún tó kọjá early i am telling you in january lọ́dún tó kọjá lọ́hùn lọ́hùn december mo ṣe ra àpò gàrí mẹ́wàá tá a pín fáwọn èèyàn six thousand five hundred seven thousand gàrí ti di eighty thousand naira go and check all my prophecy èmi kọ́ ni mò ń sọ ọlọ́run ló rán mi ìwítẹ́yìn ti fail ọ̀pọ̀lọpọ̀ ti fail nìyẹn olúwa ní gàrí máa wọ́n ju ráìsì lọ ó sì máa wọ́n o nínú oṣù táwa yìí gàrí sì máa gbé o ó máa gbé ọwọ́ sókè they cannot be able to control everything again tó pé wọn ò rule with love àwọn kan ń jayé ọba àwọn kan ò àwọn kan ò rówó ṣòtìrì wọn ò rule with love kò wá ń ṣe wípé àwọn tó ń jayé ọba yìí kì í ṣe pé wọ́n ṣiṣẹ́ fún ni owó tó tọ́ sí mi pẹ̀lú ẹ̀ òun làwọn nìkan náà tán ṣèbíyàn bá ń jayé ọba tó jẹ́ pé owó ẹ̀ ló ná mi ò ní nǹkan tí mo fẹ́ sọ sí you have right to spend your money the money you work for you know me better I am after the truth and I say the truth ṣe owó ẹ̀ ló ná but àwọn tá a wá ń sọ yìí tí wọ́n ń rúlu wa yìí kì í ṣe owó wọn ni wọ́n ná owó tó tọ́ sí mi pẹ̀lú ẹni that is why you think you see me talking. ju gbogbo ẹ lọ ẹ ronú o lórí ohun tí mo sọ sílẹ̀ yìí o gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ mí ẹ ronú o ìwọ tí ó dẹ̀ jẹ́ wípé onílàákàyè tó máa ń ní sùúrù láti gbóhun tó lu wa sọ fún mi bá mi tún ṣíà fídíò yìí inú mi á dẹ̀ dùn tó o bá lè kọ tìbí báyìí olúwa ní kí n sọ fún Adeleke tó jẹ́ gómìnà yẹn inú mi á dùn tó o bá lè kọ tiẹ̀ kẹjọ kẹtètè bá mi gbé fún a ò ní bá ṣe lè pè é mi ò ní bí mo ṣe lè communicate wọn olúwa ní kí n sọ fún Adeleke èyí tó jẹ́ gómìnà Ọ̀ṣun state ẹ ó ní kí n sọ fún wípé kó kíyè sára nípa ènìyàn kí wọ́n má bàa gbé àìsàn sí lára gẹ́gẹ́ bí àìsàn ṣe pa gómìnà Akérédolú it is a vital information jọ olúwa rán èmi bàbá wòlíì àbàmì hmm. mo ti sọ prọfẹsì tẹ́lẹ̀ o nígbà tí o tiẹ̀ tí wọlé tolúwa ló máa wọlé fún gómìnà tolúwa dẹ̀ sọ wípé ìwọ Adeleke ló máa ṣe ìlú yẹn dáadáa ìlú tó yọ tó jáde fún gómìnà nígbà tí àwọn wòlíì kan tún jáde mi ò fẹ́ dárúkọ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wọ́n gbé ẹ lọ sí kóòtù ńgbà yẹn náà lẹ́yìn tó ti wọlé tán wọ́n gbé ẹ lọ sí kóòtù ó ní òní wọ́n lòun ti sọ fún ẹ pé wọlé pé máa kó lórí àga yẹn mo tún jáde lọ́wọ́ rẹ́kọ̀dù mi dáadáa lórí YouTube mo tún jáde mo lólúwa sọ pé aliwọ ló máa wí ni ìwọ ló máa wí ni ìjókòó gómìnà yẹn nítòótọ́ ó dẹ̀ wí ni ẹ̀ ó tún wí ni kéèsì ẹ̀ ó tán ọ̀pọ̀ ìwọ ló wà ń bẹ̀ẹ́ inú wa dẹ̀ dùn inú mi dùn à ń fi àdúrà tẹ̀lé tó pé olúwa ni ó máa rúùlù bẹ̀yẹn dáadáa a ní ẹ̀bẹ̀ yẹn dẹ̀ ń wà òkè ẹ̀ ṣùgbọ́n olúwa ni kì í sọ fún yín ẹ ṣọ́ra <laughs> lórí èèyàn èèyàn èèyàn ìgbẹ́kẹ̀lé èèyàn ṣọ́ra lórí àwọn èèyàn ẹ̀ kí wọ́n má fi àìsàn pamọ́ sí ẹ lára kó bá padà di wípé Akérédolú wọn pé àìsàn ló pa ẹ̀ kó má padà pé èèyàn ẹ wá máa ṣe àìsàn ni pé how weak in strength yín the way you are doing bẹ ṣe máa ń jó bẹ ṣe ń ṣe gbogbo ẹ how weak ẹ and and that is all ẹ má fi prophet mi ṣeré o wòlíì àbàmì baba confam jp i have said a lot which god tó dẹ̀ pọ́ lọ́rùn ló rán mi lórúkọ jésù ẹ ò ní káàárẹ̀ gbogbo àwọn tó bá máa dúró nídúró wípé wọ́n fẹ́ ṣe yín ní jàǹbá lórúkọ jésù adélékè ọlọ́run máa pa wọ́n síwájú ọjọ́ yẹn ni jésù olúwa wa ju gbogbo ẹ lọ nigerians ẹ jọ ẹ jọ ẹ má gàn ọlọ́run mọ́ ọlọ́run ò ṣeé gàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín bá mi ṣíà fídíò yìí nítorí pé àwọn kan nílò rẹ̀ láti lè jẹ́ ká convert brain wọn to the normal share jẹ́ kó rí ìṣí gbogbo àwọn tá a ti sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n take me by my word Tinubu kò lè rúùlù ìlú yìí o ìlú yìí máa bàjẹ́ sí ni ó sì máa máa dàrú sí i ṣùgbọ́n ẹ̀yin onígbàgbọ́ olúwa ní kẹ́ máa gbàdúrà orúkọ mi ò yí padà bàbá confam jp ni o wòlíì àbámi bẹ́ẹ̀ ni mo kí gbogbo yín lẹ́ǹkan sí wípé kẹ́ lójú ọjọ́ rere mo kí gbogbo yín lẹ́ǹkan sí wípé happy sunday bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a máa ṣe púpọ̀ yìí nínú ayé God bless you.